الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فون ولا وباء ولا وباء وباء الله وباتي يتون سوادي أسكوي وبانا لباتي أدوك فون أفتي توبي ولا وباء أتي أنا ولا وباء أفي باء ولا وباء إجوكوا ني حلقة الحلقة العلمية الشرعية العقدية ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ma wáyé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ láti lè máa tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn wa léyìí tó jẹ́ pé a ní bùkátà sí kí ilé ayé wa kó lè bá rọrùn àtijọ́ alkiyama abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo tí a ń sọ àti tá ń gbọ́ ọlọ́mọsájú owó lọ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlẹ́ agbára ọlọ́wọ́n bá wa èyí tá fi bá ní sọ̀rọ̀ láàrin àsìkò díẹ̀ tí a ní òun náà ni al'ihtimamu wọn náfàkọ́tú alàlẹ̀ àyàlì ìṣe àkọlé kan lérí àwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àwọn ni àkọ́kọ́ ẹbí wa èyàn máa ń lẹ́bí tọ́pọ̀ àmẹ́bí tó súnmọ́ yẹn jù òun náà lọ́mọ yẹn àti ìyàwó yẹn èyàn máa ń tọ́pọ̀ ọ̀rẹ́ tó súnmọ́ yàn jù òun náà ni ọmọ yàn àtìyàwó yàn èyí máa ń fẹ́ ṣe dáadáa sáwọn èèyàn àmẹ́ni yẹ kí èèyàn kọ́kọ́ ṣe dáadáa sí nínú àwọn tó súnmọ́ yàn pẹ́kípẹ́kí òun náà àwọn ọmọ wa àtàwọn ìyàwó wa ẹ̀rí àwọn ẹ̀yàlì àwọn náà ni àwọn tá ń bọ́ tá ń tọ́jú jàálàhùnmọ́láhù tàtà àìdínà tọ́lọ̀wọ́n bá kún wọn sábẹ̀ wa wọ́n wọn àmánà ọlọ́run fi wọ́n pa mọ́sọ́dọ̀ wa ọlọ́run dá àwọn ìyàwó wa fún wa ó sì dá àwọn ọmọ wọn àwọn méjèèjì ọlọ́run wá kún wọn sábẹ́ wa ká máa tọ́jú wọn torí ọlọ́run ó ní kankan tọ́lọ́run ní ká wá sílé ayé àwọn ìyàwó tá ń fẹ́ yẹn ọlọ́run bá dá wọn fún kankan àwọn ọmọ tá ń bí yẹn ọlọ́run bá Allah ló ní wọn gbé wọn wá ní ó ní fún òun náà ní òun náà ní báwo ni wọ́n ṣe máa sin ọlọ́run báwo ni àwọn ọmọ wa àtàwọn ìyàwó wa ó ṣe máa sin ọlọ́run wọn wá lè rí ọlọ́run bá sìn àbí kán rí tọ́jú lẹ́ni mímọ̀ṣákìlì ìtìmáìyà nínú àwọn àdánwò tá à ń fèsì láwùjọ wa hatta alẹ́dínà inda alẹ́dínà yantasibuna ila dín àwọn ila sunna èdè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì gan tí wọ́n ń pera wọn lẹ́lẹ́sìn àbí tí wọ́n ń pera wọn ní ẹni tí ń ṣe súnà nàbì sallallahu alaihi wasallam àwa rí pé ọ̀pọ̀lọpọ̀ súnà là ń lábala ká máa tọ́jú ìyàwó ká sì máa tọ́jú àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ wa à ń fèèlì ń wa àtàwọn ọmọ Allah wa ó gbéṣẹ́ fún wa lára wọn ọlọ́wọ́n bá bẹ̀ wá ń sẹ́ ó sì wal-ihtimamu bil-'iyal kéèyàn ṣàkólé kan lérí àwọn fámìlì ẹ̀ ó jẹ́ ọ̀kan min khasa'isi ahli sunnati wal jama'a nínú àwọn ìwà tí ẹ̀sìn tó pa wá láṣẹ ká máa ṣe tá Ànábì sì máa ń ṣe sallallahu alaihi wasallam anábì tí wọ́n sọ fún àwọn sọ̀hábà kí wọ́n ṣe àkólé kan lérí àwọn ọmọ wọn àtàwọn ìyàwó wọn ọ̀pọ̀ wa lè ní àwọn tá a jọkùnrin a ní bùkátà sí ká lè bẹ̀rù ọlọ́run ẹ máa gbọ́ àwọn kéṣe oríṣiríṣi lérí ìmáfìyàjẹ́ obìnrin nínú ilé ìmáka obìnrin kún ìmáfúnlẹ́tọ̀ rẹ̀ ìmáfíbi pa àwọn obìnrin ma ayẹyẹ wọn ìmọ̀ kà wọ́n sí kankan a máa rí eléyìí láwùjọ wa léyìí tọ́jẹ́ pé ń pa ní lẹ́kùn ipe ẹni tí kò bìkítà pẹ̀lú àwọn fámìlì rẹ̀ àtàwọn ẹbí ẹ̀ onítọ̀hún ó ti gbé ọ̀kan jùúlẹ̀ nínú àwọn ẹ̀sìn tẹ́yẹ máa fi ń súnmọ́ ọlọ́run bá wa alihitimamu bil'iyali wọ́n ní tí àṣetánì ọba ti da àdámọ́tọ́lọ̀ ń dámọ́ yàn rú ọlọ́mọ dáadáa mọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn ní àwọn àdámọ́tọ́lọ̀ ń dámọ́ wa òun náà ní ká fẹ́ràn àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa bọ̀tẹ̀ fítàrà ń gbà mí ìdìtà láti fún ṣàyàtúyìn àwọn èṣù wọn a máa dàrú wọn sì bàjẹ́ mọ̀yànlá táwọn àrífẹ́ yìí ah kò wà responsible pẹ̀lú bí ṣe ń ṣe ìtọ́ ẹ̀kọ́ máa ṣe òun ni pé kó nífẹ̀ẹ́ ìyàwó àtàwọn ọmọ ẹ̀ jẹ́ lómi lọ obìnrin akis èyí tó wá panilẹ́kùn ni pé a wà nífẹ̀ẹ́ àwọn aráàta a nífẹ̀ẹ́ àwọn wa ju àwọn ọmọ wa àti àwọn ìyàwó wa lọ àti ilẹ̀ fitra àdámà yìí ọlọ́wọ́ba Allah ó ń fi rinlẹ̀ fún wa nínú Al-Qur'an al بعد أعوذ بالله من الشيطان الرجيم léyìí tá a fi mọ̀ pé bóò lè yẹn ṣe bímọ tí ò ní nǹkan tí ní يوصيكم الله في أولادكم ọlọ́run bá ní àti sọ àsọtẹ́lẹ̀ fún yín nípa àwọn ọmọ yín ọlọ́run bá ò kò gbàgbé àwọn ọmọ wa ọlọ́run wá dákọ̀ àwọn ọmọ pípé àwọn ọmọ tẹ́ ẹ̀ ń bíun a sì àsọ́lẹ̀ fún rí lára wọn ọlọ́run bá ní yá ayyuhal ladina amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ara اللهم بني السوء أرعي وأهليكم نارا أسسوا àwọn ọmọ àti ìyàwó yín kí wọ́n mọ̀ wọ́n náà ara tí èyàn ó ṣe tọ́mọ òfin ní wọ́n náà tíyàwó òfin ní wọ́n náà òun ni tọ́jú ìyàwó tẹ̀ tọ́jú yóò wà náà ọmọ tẹ̀ tọ́jú yóò wà náà ẹ̀rí pé iṣẹ́ yìí ọlọ́run gbé ilé wa lọ́wọ́ ni amanatun ilahiyya aláàfin kọ́ wa lọ́rùn gbọ́dọ̀ yọ ọ́ kúrò lọ́rùn wa nígbà kankan kéèyàn bọ́ bùkátà ẹbí ìyàwó àtọ́mẹ́ kọ́ bọ́ bùkátà yẹn lẹ̀ kọ́ wa lọ lè gbé bùkátà ẹlòmíì wọ́n ní ká ṣe dáadáa sí gbogbo àwọn ẹ̀dá tó wà láyé àmọ́ al-aqrab fal-aqrab èyí tó wà nínú ẹ̀sìn tó yẹ ká gbọ́yé òun náà ni pé tá a bá tọ́jú àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa tá a bá tọ́jú wọn tán tó tó wá kan nǹkan míì wa huwa min al-ibadati az-zahira wọ́n lọ́pọ̀lọpọ̀ wa lé ní àyíká àwọn tá à ń ṣe yìí àyíká kún àyí máa tọ́jú àwọn ìyàwó ká máa tọ́jú àwọn ọmọ nítọ́fà tá a fi kà á kún ni pé ọ̀pọ̀lọpọ̀ wa á mọ̀ pé ọ̀kan nínú àwọn ìbáàdà nàtàkàrọ̀ bìhá ìlàlá tá a máa fi ń súnmọ́ ọlọ́run bá wà bóyá tàbá máa tẹ́lẹ̀ kálọ̀ lè mà láàárọ̀ yìí ìpè bá aláà bó pa wá láṣẹ ká kírun wá láṣẹ ká tọpọ̀ wọ́n lásẹ̀ká lọ mọ́ká káyọ sàká bẹ́ẹ̀ náà lọ́pọ̀ wọ́n lásẹ̀ pé ká tọ́jú àwọn ọmọ wa ọlọ́wọ́n bá ńlá nítọ́bọ̀ sì pààyàn lásẹ̀ lérí ẹ̀ ẹ̀sìn ni wọ́n máa ń pè gbogbo ogun tó bá ńlá gbogbo wàhálà tó bá ń ṣe gbogbo kìràkìtà rẹ lérí bíyàwó rẹ àtàwọn ọmọ rẹ bí wọ́n ti wà comfortable sílẹ̀ ayé wọn tí ò nítumọ̀ bọ́ọ̀ bá wọn kò ń sin lọ́nà lọ́lẹ̀ máa láàárọ̀ yìí kò ń sin lọ́nà nítorí tí wọ́n ń pè lẹ́sìn bàbá wa sheikh wa sheikh al-islam ibn taymiya rahimahullah rahmatan wasa'a wọ́n ti là mọ́lẹ̀ fún wa wípé kálọ̀ lè fura sí àwọn ìbáàdà kan tá ń gbé lẹ̀ tá a mọ̀ wọ́n ní àlẹ́ ìbáàdà tún wọ́n ní ẹ̀rí ìjọsìn ismun jami'un li kulli ma yuhibbu Allah òun náà ni gbogbo nǹkan tí ọlọ́run bá fẹ́ wọ̀yàrọ̀dọ́ tí sì máa ń dùn mọ́ ọlọ́run tẹ́yìn bá ṣe é tọ́lọ́n sì pàṣẹ rẹ̀ lóní àṣẹ minal aqwali bóyá nú àwọn ọ̀rọ̀ tán sọ jáde ni wala àmàlì àbáwọn iṣẹ́ tán ṣe az-zahira wal batina bóyá èyí táwọn èèyàn rí ni àbí ìtọ́jẹ́ pé ọlọ́run nìkan lórí ó ní gbogbo tọ́lọ́n bá ti fẹ́ tọ́pàṣẹ rẹ̀ tó ní a máa ṣe oníwọ́n pè ní ìbáadà torí gbà tó ti ní máa ṣe yẹn tẹ́ ẹ bá ti ṣe ọlọ́run ọbọ̀ fún yín ní ní èrè ẹ̀ aláwa ni ya ayyuhal ladhina amanu qu àwọn anfusakum wa ahlikum nara ọlọ́run ni mójútó àwọn ìyàwó yẹn àtàwọn ọmọ yín ẹni bá mójútó ìyàwó àtàwọn ọmọ ẹ̀ tí ń ṣe ń tọ́jú wọn tí ń ṣe wàhálà nítorí wọn nígbò tí tẹ̀lé àṣẹ ọlọ́run ọba yẹn kí la gbọ́ tí ń ṣe báyìí kí ni ń ṣe báyìí ń ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ fún ọ pé fìyí ńlẹ̀ náfìlà ni wọn wá yàn ọ wà béèrè pé náfìlà dà ìbádà èyí tí ń ṣe yín kọ́ tọ́ba ní ìbáàdà náà ni ọ wà ní kọ́ máa lọ ipe ìbáàdà kan ló ń ṣe lọ́wọ́ yìí tọ́ba wá ní ìbáàdà kọ́ ipe máa bọ̀ wá wá sí ìbáàdà ọ wà jẹ́ oyè pé ọlọ́run ní atọ́jú ìyàwó àtọmọ ẹni bá wá ń tọ́jú ìyàwó àtọmọ ní ń tẹ̀lé àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ máa ń tẹ̀lé àṣẹ ọlọ́run kí ní ń ṣe wọn ní ń ṣe ìbáàdà bá ń kéwù ẹ̀jẹ̀ á máa gbọ́ yé tá gbọ́ yé ẹ̀jẹ̀ á máa lò ó nítorí àmọ́ èyí tọ́lọ́wọ́n bó béèrè lọ́wọ́ ọjọ́ ìkìyàmọ̀ àtìmọ̀ yìí tọ́lọ́wọ́ yọ̀dú sí nínú àwọn iṣẹ́ eré tàǹsí tí ó tẹ̀sùn àwọn iṣẹ́ eré wájú alkiyama muslim musulumi kò ní fi iṣẹ́ kékeré kan lẹ̀ nínú àwọn iṣẹ́ ìjọsìn àfikún múra sí ẹ wá rí ìtọ́jú ọmọ àtìyàwó yìí kìí ṣe iṣẹ́ tó kéré iṣẹ́ ńlá ni lọ́dọọdún ọlọ́wọ́n bá ní wa'ala li mawludin lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́wọ́n bá ní ẹ̀yin ọkùnrin ẹ̀lẹ́ mọ̀ tẹ́ wá ṣe láyé ara tẹ́ wá ṣe lé ayé alẹ́lẹ́ mọ̀lúdì làwọ́ ẹni tá a bímọ fún ta ni wọ́n bímọ fún ìyàwó ti lóyún tiẹ̀ oṣù mẹ́sàn-án ó sì ti rọbí ìgbà tí ń rọbí lọ́wọ́ yìí bóyá yọ padà sáyé ní àbí lọ ìyàwó ti fọmọ lọ́yàn ìyàwó sì ti gbìyànjú ó ti wẹ̀ máa ó ti sàmójútó lérí tiẹ̀ ó ti parí iṣẹ́ tiẹ̀ ọlọ́ni àlùmọ̀ olúdìláwò ẹni abímọ fún ìwọ arákùnrin ọlọ́wọ́n bá ní rísíkò hún náà wàkísíwàtò hún náà bil ma'ruf ìdí ìyàwó náà máa jẹ àrísìkí tí ó máa ná àtàṣọ tí ó máa wọ̀ àti ilé tí ó máa gbé bil ma'ruf bí ẹ̀ bá ṣe ń ṣe láwùjọ yín bọ́lá ọba ṣe ní kẹ́ ṣe ọ̀ràn yẹn ni lérí ẹ̀yìn ọkọ alẹ́lẹ̀ mọ̀lúdì wọ́n ní àlá dandanu alẹ́lẹ̀ mọ̀lúdì lọ́wọ́ ọlọ́run ní eré ọkùnrin lọ́wọ́ o ẹrù yẹn ta ló rù ọkùnrin tó o bá mọ̀ pé o ní ẹrù tó rù aya ká àyà yìí nínú sọ́tòlù bákàrà two àyà two hundred and thirty ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ti ní lọ́wọ́ ẹrù ń bẹ́lẹ̀ oníwọ̀n pẹ̀lú àwọn tá a ti níyàwó ká lè tún ẹrù yìí àwọn tá a ti fẹ́yàwó ká mọ̀ pé <laughs> ká múra ṣiṣẹ́ torí ẹrù ń bọ̀ tá a fẹ́ rù ọlọ́run ní kóbìnrin ó rú o tọ́lọ́wọ́n bá ní kó rú ọkùnrin ọlọ́run bá ní lẹ́yìn fèkè zòzàtì min sàátì lẹ́yìn fèkè zòzàtì min sàátì ọlọ́run bá ní gbogbo ọkùnrin tá a bá tẹ̀lá tówó pọ̀ lọ́wọ́ ẹ̀ kọ́ náwó fún ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ní púpọ̀ kọ́ ra àwọn nǹkan tó quality àwọn nǹkan tó dáa oúnjẹ tó dáa aṣọ tó dáa ọkọlẹ̀ tó dáa kọ́ wa máa fún ní owó tó dáa wọn fọwọ́ rawọ́ tá ṣe àsìkí sọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá ní bó ṣe pọ̀ sí náà bẹ́ẹ̀ náà ni kò ṣe yàá lu àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ wa man qudira alayhi rizquhu ọlọ́run láwọn tó wá jẹ́ pé àwọn tó jẹ́ pé díẹ̀ náà láta dáwọn lọ́wọ́ arísìkí díẹ̀ náà láfún falyunfiq mimma atahu Allah ọlọ́run bá ní nínú ta fún náà kó ní òun mbẹ kó náà fúnyàwó àti àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́run máa ń nà sínú tíra ká máa kọ́ bàbù ká máa yọ padà láì ní mú kankan jáde ká máa fowó pamọ́ ká máa tọ́jú ìyàwó àtàwọn ọmọ kò sínú Quran èyí tó wà nínú Quran ni pé ẹni bá ní púpọ̀ kọ́ ná púpọ̀ ẹni tó bá ní níwọ̀nba nínú níwọ̀nba yẹn náà kó ṣe kíni kọ́ ná la yukallifullahu nafsan illa ma ataha ọlọ́wọ́n bá ní òun ò gbé ẹrù ńlá kan ru ọkùnrin lérí. ọlọ́run ní ẹrù tí ò léwu ọlọ́run ní ẹrù tọkùnrin ò léwu òun ọlọ́run ọba ò ṣe kíní òun ò dì í lù lérí ìtumọ̀ ẹ̀ ni pé ìwọ ìyàwó má di ẹrù tí ipa ọkọ rẹ ò lè ká má di ìlú lérí àwọn obìnrin fọ́ọ̀nì débi pé tọ́ba ma iye tẹ́ ń gbà lóṣù sójú ẹ̀ náà láti fi wọlé láti kọ́ńpé wọ́n sì ní fifty thousand tẹ́ ẹ bá rọra ẹrù ọ̀rẹ́ thousand lọ́fẹ́ dì lọ́lẹ́ ọlọ́run bá ní má dìdì kúdì torí pé ipá òka bọ́bá pọ̀ kọ́nà púpọ̀ bí ọba pọ̀ ẹnu ọba tọ́wà lọ́wọ́ ẹ̀ náà ní kẹ́ẹ̀mọ́ sí kíní kẹ́ẹ̀mọ́ má lè jẹ ọlọ́run bá ní la yukallifullahu nafsan illa ma ataha ọlọ́run lóhun ò di ẹrù kẹrù lé ìwọ ọkùnrin lérí kọ́ máa yíwèé kọ́ jalè kọ́ kówó bíṣẹ́ nítorí pé ọ̀fẹ́ tẹ̀yàwó rẹ̀ àtàwọn ọmọ yẹn lọ́rùn ọlọ́run ọba ò ní torí pé ọ̀fẹ́ ṣe ìbádà kọ́ ọmọ wa ló lè jalè àbí kọ́ ọmọ lu jìbìtì ọlọ́run ọba ní tọ́ bá pọ̀ òun pọ̀ ẹnu wọn bá tọ́ wà lọ́wọ́ ẹ̀ náà nínú náà ni kò ti ṣe kíni kò ti máa ná káwọn ọkùnrin ó lè balance kábàsáláì ṣe ìtọ́lọ̀ ní a ṣe káṣí mọ́ṣáṣe jù látara pé a máa dààmú èèyàn máa wá lọ lè ṣe ní ọlọ́run sì tún sọ fáwọn obìnrin náà káwọn náà ṣe kíni kí wọ́n na kí wọ́n bọ́kùnrin náà owó ọkùnrin tó bá ní owó èdè ṣiṣẹ́ àwọn nǹkan tí ọ máa fi gbádùn ayé rẹ ní kọ́ ọmọ dàsíwájú ẹ̀ nítorí pé ọ wà lọ́wọ́ ẹ̀ wọ́n fi yàtẹ̀ rẹ̀ ọlọ́run fẹ́ràn ké kọ́kẹ́yàn kọ́lọ́run wá rí àpẹẹrẹ ìdẹ̀ra ńlára ni kádàrá ilé sí bíi àwọn míì sì mẹ́tọ́ dé pé ọlọ́wọ́ dá wọn o wọ́n ti ń ná nígbà tó pọ̀ ọlọ́wọ́ wa gbégbàdé arábìnrin yẹn ọ̀gbọ́dọ̀ máa ń sọ pé yín táwọn ń ná ńgbà náà làwọn máa ń ná sí táwọn ń jẹ ńgbà náà làwọn máa ń jẹ sí ìgbà ti yí aláàtí gbé àdáwò dé ọwọ́ àbá mọ́lẹ́jẹ̀ iná wọn fi ń gbìyàn lóbìnrin dáadáa ò ní pé ẹnu ti fẹ́ kó láti báyìí ó ṣe sáìsì ẹnu rẹ ní dèdè oúnjẹ tó fẹ́ ṣe kíní tó fẹ́ wọ́ bẹ́ẹ̀ ni ẹnu wọn bá tí wọn tún ní kò tó nì àwọn míì tún bẹ táwọn tún rí tó bẹ nínú ayé tiwọn ọlọ́wọ́n bá ní ẹ̀yin tí ò tó fún wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah la yukallifu Allahu nafsan illa ma ataaha ọlọ́wọ́n bá ní sayaj'alu Allahu sayaj'alu Allahu ba'da usri yusra Allahu akbar ọlọ́wọ́n bá ní ẹ máa má lè jẹ ọlọ́wọ́n bá padà mú dẹ̀kun wá lẹ́yìn ìdààmú tí ẹ wà ń bẹ̀rẹ̀ ẹsẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ máa sọ fún àwa ọkùnrin níbi ká má kára yóò padà pọ̀ ara tó jù ọ̀pọ̀ náà ní kọ́ máa rọ́jú máa ná nínú kékeré tó ṣe kíni tó ní ọlọ́run tó wá ń sọ fóbìnrin náà pé wo obìnrin ìwọ náà faradà fún ọ̀la dájú èdè lọ ṣé aláàtì advice wa sóròtù àtọ́lá ayé ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́run tí advice àwọn ọkùnrin àtàwọn obìnrin nínú fámìlì wa lábala ìnáwó ọ̀kọ́lá tààdà ọlọ́run bọ̀ tó dákẹ́ ọlọ́run bá ní àrìjà lóko wa múná alàlùmísà láìláha ìlànà ọlọ́run bá ní gbogbo ẹ̀yin obìnrin whoever you are gbogbo ìran lè jẹ́ ńlá ló olówó ọwá nípò ọlẹ́wà ọmọ kí ó jọ ọkọ ní ọkọ yín yín الرجال أو أخرين قوامون على النساء àwọn ni wọ́n máa tọ́jú obìnrin àwọn ni wọ́n jọ ga fún ọ̀gá àyàn máa ń tọ́jú ìyàn ni olórí olórí ilé máa ń sékìní ní máa ń ṣe dáadáa sí àwọn tí ń mójú tó ni ọlọ́wọ́n bá ní bí máa fọ́tọ̀ lọ́lọ́hún bá dọ́hún àdàbà èmi ọlọ́wọ́n bá ní mo ní kí àwọn ọkùnrin kí wọ́n nípò lọ́dọ̀ mi jù yín lọ mo ní kí ipò tí wọ́n jù ti yín lọ àwọn ni mo gbé lọ́lá lè yín lérí gbogbo tóbìnrin bá ń ṣe obìnrin tó fẹ́ lálùbáríkà ní ọkọ yọ ọmọ ṣe lábẹ́ ọkọ ẹ̀ aláàjì mo tún fẹ́ ṣe báyìí àbò ṣe ní ṣe báyìí Allahu Akbar torí pé ènìyàn lọ́lá ọlọ́wọ́n bá ló sì wá gbé e sípò mi kọ́dà nígbà mi obìnrin ó ní àwọn pólítìsì mi la tọkùnrin òṣèlú tí ò ní àmọ́ pátá láti ní òun ti fi sọ̀gá rẹ̀ yẹn tọ̀ nínú ẹ̀sìn ni wọn náà gbà lọ́gà rẹ̀ àmọ́ pé àṣẹ rẹ̀ ò ní sẹ́ ní ọlẹ́rì kò lè pa ọ́ lọ́sẹ̀ nítorí wọ́n bá fẹ́ ṣe ni wọ́n ṣe kí ni ni wọ́n ṣe obìnrin mi à ní ọ̀hún tọ́ba wù mí ni o ọ̀gá rẹ̀ ń bọ̀ sọ̀rọ̀ ọ̀hún sọ pé tọ́ba wù ọ́ mo fẹ́ ṣe tẹ́lẹ̀ mo fi ṣe o ẹnì kan máa kó gírígírí bọ̀ wọ́n o àwọn àti ń bá wọn ẹni tọ́lọ́wọ́n bá fi sọ̀gá ẹ̀ ṣe àwọn ọlọ́gẹ̀ ẹni fín bọ́ọ̀ bá rọ́kọ̀ rẹ fín oyé òun kò rí fín ẹni tó pa ọ́ láṣẹ pé kọ́ tẹ̀lé òun ló ń ṣe kí ni òun ló rí fín tí ìbá gbọ́ àyà yìí ọlọ́run bá ní àti pé tí wọ́n fi ń jẹ́ ọ̀gá lẹ́yìn lé tí wọ́n fi ń jẹ́ aṣíwájú yín wàbí máa àwọn fákùn mí amúwàá nìyẹn shawwal ọlọ́run bá ní torí pé àwọn ni wọ́n ń ṣe wàhálà tárìsì kì fi ń wọlé ẹ̀yìn lẹ́yìn jẹ́ ọkùnrin ní ó gbẹ kànga sóbìnrin lè bọ́bẹ̀ ń bẹnu wà yìí gbẹ kànga tí mo mọ̀ báyìí pé àbá kànga ń ọmọ àwọn ìyẹ̀pẹ̀ nínú odò láti lè ta àwọn abúlé mẹ́mí yàrá tí ó wọnú sàlẹ̀sàlẹ̀ omi Allahu Akbar yóò lọ lè kó yẹ̀pẹ̀ jáde yóò fi eríru jáde yóò wá dá sí ti odò àwọn tipa wọn máa lọ lè kó wọn máa ta owó nínú wa mú wálé ní bẹnu wa tí wọn tirila sẹ́yìn obìnrin gbọ́ báyìí ìbẹ̀nu wa ti ń gọ̀kadà lásìkò òjò lásìkò ẹ̀rùn ìbẹ̀nu wa ti ń ṣe ìjọba wọ́n bá kò ní láǹbẹ́ ní aago mẹ́rin àbọ̀ ó di aago mẹ́sàn-án rẹ̀ kó tó wọlé àwọn iṣẹ́ tó le tó le ọkùnrin ní ṣekíní ní ṣe ẹ̀yìn onímọ̀ bí ó ṣe sáwó yẹn jọ tó ń bá ti wá sáájọ́ ní nídìí wo ni pé ẹ̀fọn alóúnjẹ àárọ̀ ẹfún alóúnjẹ sàn ẹfún alóúnjẹ alẹ́ kìí ṣe fún ìgbà tí wọ́n jẹ tànátá wọn ò ní jẹ tòní o àbí wọn jẹ tẹ̀nítá ọ̀la wọn ò ní ṣe kíni wọn ní jẹ sàgbédè máa rẹ kó jẹnẹrétọ̀ tọwọ́n pọ̀ bẹ́ẹ̀ taná mi kí ló tún ṣe ó tún rọpò mí sí bí ọba ṣe kó ní jẹnẹrétọ̀ jẹ́ tó ní ṣe kíni kò ní ṣiṣẹ́ bí ìyàwó rẹ̀ àtọmọdé ọba ọba jẹun ikú ni wọn ní sẹ̀mí ni oúnjẹ láti ń sẹ̀mí láti ń máa ń sọ pé àwọn jíjẹ mú mú káàkiri ṣé oúnjẹ nìkan láti ń jẹ àmọ́ ọ̀rọ̀ ọlágbọ́n ló ga jù wọ́n fi wá sọ ní owó kan pé àwọn jíjẹ mú mú ká sẹ́rí jẹnẹ́tọ̀ bá wá ti sẹ́ngbà mí láì sí fún bẹ̀ èyí lè pàṣẹ kéèyàn máa sẹ̀mí ọ̀rọ̀ oúnjẹ nulẹ̀ òjú bẹ̀ bọ̀ wà nulẹ̀ ọ̀wà nulẹ̀ pẹ̀lú wàhálà bọ́ bá jáde síta ọjáde pẹ̀lú ìbànújẹ́ látara táwọn ìyàwó rẹ̀ ọjọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní a fi àwọn obìnrin sábẹ́ yín kẹ́ ẹ máa náwó fún wọn ìtọ́lọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run ti sọ fún àwọn ọkùnrin náà pé níta àfi ń jọ́gà lé ní wọn ni ká máa fún wọn lówó kìí bọ́ wàá súnlẹ̀ ọmọ rẹ̀ ti kíyàwó rẹ̀ lọ́dẹ̀ ṣiṣẹ́ ọmọ àgbèrè pé ó mọ̀ èlé lẹ́ níbẹ̀ musa sọ níbẹ̀ bísẹ̀ kan ọba lọ ó tún tẹ̀ra mú mi bọ́kàn ọba yá ó tún mú mi bọ́nà kan bá jí ó tún máa bó ṣe sínà mi. aya yìí tí mo kà yìí sọ́tún nìsa aya tá a ti fọ́ lọ́wọ́ lọ́lọ́run ti ń sọ fún wa pé níta fi jọ́gà lérí àwọn obìnrin ní pàǹsí kínní anáwó lé wọn lérí. àdébìbí sọ fún àwọn ọ̀dọ́ wípé ẹjọ́kó jẹ́ ẹjọ́kó jẹ́ يا معشر الشباب أنا بلين يودو إوا إوا من استطاع منكم الباء ẹni bá ti ní agbára nínú yín agbára ìbálòpọ̀ àti agbára owó ìbálòpọ̀ yẹn máa ń bẹ dáadáa náà yẹn pọ̀ lára ìyẹn ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run dá mọ́ wa ni èyí bí nǹkan sundun sí òun náà ni anáfàkà ìnáwó méjèèjì lágbára tá anábìrì rivers anábìrì náà ìjọba ti ní agbára náà yẹn dọ́ pálí ẹ̀sẹ̀ tó wọ̀ jù ẹ̀yin ní kẹ́ẹ̀dẹ́ fẹ́yàwó mọ́lá mọ́jẹ́ sẹ́tẹ́ ẹni tí ó bá lágbára nínú yín ó lágbára tara ó lágbára oúnjẹ mọ́ùnà fa alẹ́ yìí sọ́ọ̀ anábì ní má fẹ́yàwó máa lọ lè gbà àwẹ̀ àwọn tá a wí yìí má ní bẹ́ dára wọn anábì ògbékalẹ̀ fi má ní yìí àwọn ni ẹ̀ sáà inshallah sí abẹ́sẹ̀ nìkan ní Eh, oṣù tí ń bọ̀ àwọn ní iṣẹ́ tí wọ́n dé ṣe àni iṣẹ́ sí ń bọ̀ ayé ẹ̀fẹ́ ni wọ́n tó ní tí ó tó nǹkan lànàbí ń sọ fún pé padà ọlọ́run tó bùkún nígbà tó ti ní tó tó ọjẹ́ yìí oúnjẹ kan yóò èyàn méjì lọ́lẹ́fẹ́ àmọ́ kò sí nǹkan àwẹ̀ lànàbì rẹkọmẹ́ndì ànàbì rẹkọmẹ́ndì márìjì torí pé tọ́ba ti gbéyàwó tọ́ba ti sáàkìdù nìkan báyìí tọ́ba ti di àárọ̀ ọjọ́ kejì tẹ́yìn méjèèjì kí àṣùbà tán ìnáwó bẹ̀rẹ̀ ta, lọ lè bá ọmọ lọ lè bá wọn àti ẹgbẹ́ gẹ́gẹ́ àkùnrin àmì lọ wọ́n ní sẹ́ àìhẹ́n àti gbéyàwó ṣòro owó ọbẹ̀ lọ́sẹ̀kì owó ọbẹ̀ ni ọbẹ̀ náà sì là kọ́kọ́ lóòótọ́ àbí kí náà kọ́kọ́ béèrè bó láti ṣe bẹ̀ kí mọ́ tẹ́ bàtà aládùúgbò yín mọ́ tẹ́ rẹ̀ra ó ti wọ́ nù ọbẹ̀ jọ́rẹ̀ obìnrin ọ̀ wá ṣiṣẹ́ tó fi rówó náà fún ẹja wàláyé ẹja padà ẹja débi pé àwọn ọmọdé náà tó máa mọ̀jà gbogbo àwọn tí ó ti dagun fún ọlọ́run àbí ọ nínú agbára rẹ ọlọ́run mọ́tẹ̀ bá sínú abẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run especially ẹni tí máa ná tẹ́lẹ̀ ẹni yẹn náà máa pàtàkì ní ìsọ̀rọ̀ ẹ̀kọ́ tẹ̀lémà ẹ̀rọ máa yá mi wọ́n náfà kọ́tọ́ alẹ́ ìyáálé afdọ́lù sọ̀dàkọ́ ti wá àzọ́mọ́ àjìrà ìmọ̀ tó owó jọ káwọn máa kó léyàwó lọ́wọ́ káwọn máa kó lé ọmọ lọ́wọ́ káwọn máa ná wọ́n ní òun ní sàárà tó lọ́lá jù òun ní sàárà tẹ̀sán rẹ̀ tóbi jù gbogbo owó tẹ̀yìn bá ń fún ọmọ yẹn àti ìyàwó yẹn wọ́n kọ́ lẹ̀ o sàrà ni gbogbo oúnjẹ tẹ̀ ra sílẹ̀ àti ìgbà tẹ̀ tẹ̀ ra ọlọ́mọ yẹra ìṣẹ̀ tẹ̀ ra ọlọ́mọ yẹ sẹ̀mú tẹ̀ tẹ̀ ra ọlọ́mọ yẹ ata tẹ̀ tẹ̀ ra ọlọ́mọ yẹ ara tẹ̀ tẹ̀ ra gbogbo oúnjẹ tẹ̀ tẹ̀ ra wọ́n kọ́ lẹ̀ o sàrà ni gbogbo aṣọ tẹ̀ tẹ̀ ra láti rí rẹ́sì láti rí pampers gbogbo aṣọ tẹ̀ tẹ̀ ra pátá látìgbà tó ti bí àwọn ọmọ látìgbà tó ti ń tọ́jú ìyàwó yẹn wọ́n kọ́ lẹ̀ ní o gbogbo oògùn tó ti rà fáwọn ọmọ gbogbo owó tó ti ná nílé alágbo wọ́n kọ́ gbogbo ẹlẹ̀ ní sàárà ní gbogbo owó sùkúù tó ti san lórí àwọn ọmọ rẹ̀ gbogbo owó mọ́dásà tó ti san gbogbo ẹ̀ńbẹ́ lákọọ́lẹ̀ gbogbo àwọn ọyàgbà owó lọ́lẹ̀ kọ́ṣẹ́ báyìí lọ́lẹ̀ kọ́ṣẹ́ báyìí lọ́lẹ̀ kọ́ṣẹ́ báyìí lọ́lẹ̀ ṣe kọ́ọ̀sì báyìí lérí ọmọ lérí ìyàwó wọ́n kọ́ ní gbogbo provision tó ti rà wọ́n kọ́ ní gbogbo ẹja tó ti kó sínú fírísà inú fíríjì bẹ́ẹ̀ ṣe ń kó kó tẹ̀ tó ń fi mí sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn màláìka ń kọ́ lẹ̀ gbogbo owó tẹ̀lé fi dalẹ̀ nù Allahu Akbar owó tẹ̀lé fi dalẹ̀ nù nínú ilé nígbà ìjẹta ó ti gbogbo owó tẹ̀lé fi tẹ̀lé fi kó oye sálángà yín àbí gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ ni wọ́n kọ́ lẹ̀ anábì ní sàdákà anábì ní gbogbo ẹ̀ sàárà ni nítorí ti wà níwájú ọlọ́run ọba fún bàbá mi látara ìtọ́jú ìyàwó àtọmọ ọlọ́run nìkan lọ́mọ ládàm bó ṣe pọ̀ tó òjísọ́lá muhammad sàlá anábì bá wọn sàábà sọ̀rọ̀ ọjọ́ kan anábì ní dínárù náà fọ́kítà wò fi sabilillah owó tí owó dínà tí wọ́n ná gbà ẹ̀ pé náírà làwọn náà sáré anábì ní owó tí ọ̀nà sójú ọ̀nà ọlọ́run bóyá ojú ogun jihadi ni àbọ̀ ọ̀nà sí mọ́sálásí wa dinaru anfaqtahu ala ahlik àti owó tó ọ̀nà wa dinaru anfaqtahu fi raqaba àti owó tó ọ̀nà tó fi mú ẹni tó wà nínú ìgbèkùn ẹrú owó tó fi túlẹ̀ tó fi dọ́mọlábí owó náà lọ́nà ládàá sì ń bẹ lérí ẹ̀ ọ̀dìnàrún ń tasọ̀ dákítà bí i àlà miskin gbogbo owó tó fún tálíkà ẹ̀bùnmi ẹ̀bùnmi ẹ̀bùnmi torí ọlọ́run àtẹ́tò fún yàn lójú ọ̀nà àtẹ́tò fún àtẹ́tò wá bá ọ tó fún ní owó ọ̀dìnàrún àfàkìtàwò àlà àhàlìkì àti owó ìtọ̀ náà rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àzọ́mù àjọrọ̀ anábìlẹ̀ ìdíládà rẹ̀ pọ̀ níwájú ọlọ́run alladhi anfaqtahu ala ahli òun náà lè yí tọ́ná fún ìyàwó rẹ̀ àtọ́mọ́ rẹ̀ ìmọ̀mùlá ní ìdíwó mọ́sálásí ebi ń pa ìyàwó ẹ̀ ọwọ́ ló fún ten thousand ọgbà ládá àmọ́ ládá rò ní tó kó fún ìyàwó ẹ̀ ńlé ẹgbọ́ ẹlòmí ìyá ohun sí ìyàwó ẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ àṣàbàmọ́ òpé ebi ṣebí ebi ti ń ná fún yín láti jọ yìí lẹ́ni o ìlú lọ wọ́n ní afẹ́kọ́ mọ́sálásí wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ dákọ̀ mọ́sálásí wọ́n kọ́lé fún ẹ̀ láti tẹ́nà ni wọ́n wá ní ìnáwó inú ilé ó ní ládàá ju ti mọ́sálásí lọ bàbá wa náwó nínú ilé kí lọ́lọ́kọ̀ kọ́ fọlọ́run. <laughs> àyìnbàkan jẹ́ ká máa sọ nǹkan nù ní ti lé ní ládàá lọ àbí wọ́n sì lọ́lọ́wọ́ kọ́lé fún ọ láti jẹ́nà tọ́wọ́ kọ́ mọ́sálásí ogun jihad wọ́n ní tá a bá lọ oye bẹ́ẹ̀ bá ti kú síbẹ̀ wọ́n fa gbogbo ẹ̀fẹ̀ rẹ̀ àbí bàbá wa náwó lérí àyàwó rẹ̀ tọ́rẹ̀ lérí ọmọ rẹ̀ tó gbádùn kí lọ fẹ́ bá wọ́n jọ lọ a máa neglect àwọn obìnrin gan wàhálà táwọn sisters àti ọ̀pọ̀lọpọ̀ àwọn homos tí wọ́n ń fèsì lọ́dọ̀ wa kìí ṣe wàhálà kékeré ẹlòmíì ọ̀dá ṣìyàwó ẹ̀ rí pé mọ́kàn bọ́ lọ́wọ́ yìí pé mo ṣe bọ́ mi ṣe wíkẹ̀ndì ni sí kò sí wíkẹ̀ndì lé wọn ọ̀dà lóṣù o ọ̀dà mo wá fún ọ ní iye báyìí mo bọ́ ọkàn fún ọkàn fún ìyàwó lọ́wọ́ wọn bèrè pé kẹ́ni ká fi ṣe ọwọ́ ni mo bọ́ èyí mẹ́rin ló ṣe lọ́ọ̀rì èyí mẹ́rin ló ṣe lọ́ọ̀rì kọ́ náwó mi dábàá ní parọ́ láì ṣe pé wọ́n níjọ nílé wọn tọ́kàn wò sùn pé ìgbà bóò ní ká ṣe ó pọ̀ dìbò bàbá ti ń ṣe ń ṣe dáadáa yìí sí bẹ́ẹ̀ náà ládàá ọmọ ṣẹ́gi ní ládàá ọmọ kọ̀ sí anábì ní owó tọ́ ná fún ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ ó ní ládàá ju owó tó fún bàbá afọ́jú lọ àti arọ lọ́wọ́ mùsùlùmí ìmọ̀ mùsùlùmí ló ṣẹ́gi ní ọlọ́gbà ti ṣe wa àdúrà tí ìmọ̀ mùsùlùmí bá gbà wá kí ni wọ́n máa ń pè wọ̀yà afdọ́lù náfàkọ́tì minal jihad àdébí sọ nínú àdéhùn kan ó ní afdọ́lù dìnnárì yóò fi kún rọ́jòlù owó tó lọ́lá jù òun náà lówó tí ọkùnrin ná alá ìyáàlì ti na dínárù yóò fi kún alá ìyáàlì owó tó lọ́lá jù ní owó tọkùnrin ná òun náà lówó tó ná fáwọn ìyáàlì rẹ̀ àwọn ìyáàlì wa àwọn náà gbé ní ìyáàlì ọmọ àti ìyàwó náà ó wọ́n fi wọ́n ń pe obìnrin ní ìyálé lárúbáwá tó di yorùbá àwọn ìyálé ń kọ́ ó ti àwọn ìyálù ń kọ́ ẹlòmíwá rò pé yorùbá náà pé nínú àgbẹ̀ ọmọ àtìyàwó ni wọ́n ń pè ní ẹ̀yà àwọn bàbá wa ti sún wọn ní àwọn ìyá ni yẹn ṣe pàtàkì gan ànábì ní owó téèyàn ń ná lérí àwọn ìyáàlú ẹ wàdínàrò aláàdá bàtìhì bí sabilillah owó tó lọ́lá jù lówó tó ná fáwọn ìyáàlú rẹ wà lẹ́yìn náà owó tó tún wá lọ́lá aláàdá bàtìhì fi sabilillah òun náà lèyí tó ná fún nǹkan tó mú lọ jihad èwo ni wọ́n ti síwájú owó ìyáàlì wọ́n ti síwájú owó jihadi. wal ihtisabu fiha biduni manni wa adha ọ̀pọ̀lọpọ̀ wa wá ní àwọn àmì ìnáwó àmọ́ àgbàláda nítorí pé nùfikù bẹ́ẹ̀rẹ̀ mọ́kàsíbì à ń náwó ní lóòótọ́ à ń fún ọ lówó à ń fún ọ lóúnjẹ àmọ́ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wa lẹ́yìn ìgbà tí wọ́n gbowó ń tán kì í sọ̀rọ̀ tó dáa obìnrin mi ò gbowó lọ́wọ́ ọkùnrin arákùnrin bá sọ̀rọ̀ sí kò sí ní máa ń tó fowó náà sí máa. látara pẹ̀tọ̀ ẹ̀sà gbà ẹlẹ́mì máa ń lé owó mọ́bìnrin wọ́n lọ́mọ ó ẹ̀sà ní pa mí ọlọ́ni ẹ̀dá gbogbo fẹ́lú sọ̀dàkọ́ ti kún ìdìmọ́ ní wọ́n àdá ẹ má fi èrègún àti ọ̀rọ̀ burúkú ẹ má fi ba sàárà tẹ́ ẹ bá ń ṣe jẹ́ bóòlù ọkùnrin tí máa ń fi èrègún ba sàárà jẹ́ àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tóbi ni ọgbọ́n tí ní sùn adé na mo tó fún yẹn o ẹni mo tó fún yẹn ẹ máa jẹ́ sẹ́rí. ẹ mọ̀jọ́ ń jẹ́ lọ ẹ dákun ṣé wọ́n jẹ́ <laughs> mo ṣe bí wọ́n náà ń ṣe kí ni náà ń jẹ́ gbogbo ọ̀rọ̀ tí yẹn máa sọ tínú obìnrin ò ní dùn lẹ́yìn ìgbà tí yẹn bá fún un lówó tán bí à ń kà náà sùn yàn jọ́mẹ́rin ni òjọ́mẹ́rin lọ́bẹ̀ yẹ́ o tọ́wọ́ fi bí sí jọ́mẹ́ta wàhálà ni o ṣe bí i ti ń ka ọlá tó jẹ́ kọ́ ọmọ kara ni pé ọgbà kọ́ ọgbà ládàlérí ẹ̀ tọba mọ̀ pé bàá dà ní bó ṣe sùúrù lérí irun tó ṣe sùúrù lérí àwẹ̀ ó ṣe sùúrù lérí àmọ́ àti máa dáwó lẹ̀ náà ni owó ṣòro dálẹ̀ náà fi obìnrin náà kan máa appreciate wọ́n sì máa kí wa ẹkùn náà wà náà ẹṣẹ́ àná ọlọ́run jẹ́ àárín pẹ́ ọlọ́run bẹ̀mí nílẹ̀ ṣe kí dáadáa ọgọ́mọ̀ ọ̀rọ̀ òkè kí lọ́wọ́ ṣe ẹkùn alówó bẹ̀rẹ̀ sànà owó bẹ̀rẹ̀ ní kéyìn sí obìnrin mi ló ní ṣe táwọn náà náwó níbi wọn àwọn <laughs> orí àrí ẹnáwó obìnrin tí máa ń kíyàn lérí owó bẹ̀ wọ́n láì 2005 ọ̀rọ̀ ẹlòmí fa five thousand jọ́mẹ́ta jọ́mẹ́ta ẹlòmí ten thousand nílé tí wọ́n jọ́mẹ́ta jọ́mẹ́ta ẹlòmí twenty thousand jọ́mẹ́ta bí èrí bá ṣe ṣe kí ni tó bá ṣe tó ní ṣe máa fọ́ ẹ̀ ẹ̀dí àmọ́ appreciate wọ́n ní tẹ́yìn bá ń ṣe kiri ya eré ọmọ ṣe kiri ọmọ ya ọlọ́run bá wa sọ fún wa yí pé wà máa anfaqtum.

gbogbo àwọn calamity problems tí wọ́n máa náwó sí ọlọ́run sì máa gbé fò sọ́tù sábà àyà thirty nine lọ́lọ́run ti ń sọ fún wa pé àwa tí a bá náwó pẹ̀lú ẹ̀tìsáàbù ẹ̀tìsáàbù ló ṣe pàtàkì jùlọ ẹlòmíín náwó àmọ́ kò ṣe ẹ̀tìsáàbù ẹ̀tìsáàbù ni pé kọ́ máa ná ipe ọlọ́run ni kọ́ ná dandan ni kọ́ ná òfin ó sì gbà ládàá lérí ẹ̀ inú wọn ní owó kanu sí ti tán ó tún ẹ̀wọ́ lótúkù gàrí kọ́ ẹgbà ọ̀yọ́ lótúkù ẹran ẹgbà ẹ ti gbàgbé à ẹ mọ̀ tí gbowó aṣọ ẹgbà. <laughs> now ìjọba pẹ̀lú èyí ti sáàbù àwọn bàtà wọn mọ sukùl bàtà wọn yẹn mo ti di pé lẹ́dà yẹn ti ń jẹ oye ẹ wá lọ́dẹ̀ rà mí sọ́ọ̀kì wọn ni ọ̀yẹ́ pàrọ̀ ẹ̀ ẹ̀dá tó sì méjì mi sọ àwọn ọmọ ọmọdé kọ́lọ̀ fọlọ́ tọ̀tọ̀ wọ́n tó lọ sukùl. <laughs> ee eh, nítorí pé ìdí ń ṣe yé àbí ọgbọ́n tá lásán aláàbí gbogbo ń tẹ bá ná òun òfin yín níbi èyí tó òun òfin yóò wá pọ̀ ju ìtẹ́ dàlọ́ wọ́n fi ní tí yẹn bá ní owó jọba wọn lè ná ní pé ìyàwó <laughs> má jà àwọn ìyàwó ọmọ dààmú kí ìmáàmù yọ ọmọ wa gbádùn ìmáàmù gbádùn wọn wá láwọn jàmáà ni wọn tọ́jú ìmáàmù ìyá wa ń jẹ àwọn ìyàwó nulẹ ẹsìn fún àwọn ọ̀rẹ́ rẹ ẹrẹ sí ni ọsẹ ní fifty thousand wọn twenty thousand bí ọ̀rẹ́ bá ní dákun ẹlẹkùn ẹbùn mi ní five hundred olówó owó five hundred naira owó káàdì bí ọba sí wà ń bí ọba sí ìwà mbẹ kò tí pé àfà àfà wa ya àwọn débi pé ẹlẹ́hà ò lè tọrọ tó lẹ́nu náà ọyẹ pọ̀ ọgbọ́n súnà yẹn yẹn wò ọ̀dà rasulullah sallallahu alaihi wasallam anabini idan an faka rajulu ala alihi na fakata yahtasibuha anabini yi ko yẹ ọkùnrin tí ma ń náwó fọmọ àtìyàwó ẹ yahtasibuha ibi tá a lọ gan ni tí wọ́n fi ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run fàyíyà láwù sọ́dàkà òun ni wọ́n kọ owó yẹn sí inú sàárà fún ẹni tí wọ́n bá ṣe ìtìsáàbù kọ́ ìtumọ̀ ni pé yọkàn náwó yẹn bígbà bí àlàáda bí àlàáda ibi wọn tàṣẹ fún lówó sá ìtìsáàbù yẹn dẹ́kun alámọ̀tò ìtìsáàbù àmì táàbù màpé wà mọ̀ tẹ́sìm èyí ń kéèyàn má máa sọ̀rọ̀ kọ̀rọ̀ lérí owó tí ń ná kéèyàn má máa ṣèrègùn lérí owó tí ń ṣe kéde owó tí ń ná kéèyàn má máa bínú kọ́ má máa kanra ẹlòmíì ọ̀nà owó lòótọ́ àmọ́ kanra ló fi dálẹ̀ ẹlòmíì yọ ọ̀nà lòótọ́ àmọ́ ojú rẹ̀ ò ṣeé wò látara ìbínú àti ìkanra owó tí wọ́n ní wọ́n fọ́ ládá lérí yìí tó ń ṣe mọ̀ tẹ́síbà àmọ́ pẹ̀lú ojú tútù ló fi ṣe kíní ló fi kó kalẹ̀ wàláhì ẹlòmíì níbi tí à ń ṣègbìyànjú dé ẹlòmíì ò ní ti sanwó oúnjẹ tí wọ́n jẹ ní oṣù tó lọ jàmbá yóò sì tún sanwó oúnjẹ ti oṣù ilé ìyàwó ò ní mọ̀ pé èyí táwọn ti jẹ tán kò tí ṣe kíní kò tí sanwó ẹ̀ kí wọ́n máa sọ pé eléyìí olóòótọ́ wà kí n bó la fẹ́ ṣe léyìí báyìí sọ fún ọkàrà o ìpè àwọn ilé ẹ̀yàn ọmọ dá kankan mọ́ hey gbèsè ń bẹ lọ́rùn bẹ̀rù tọ́pọ̀lọpọ̀ ọkùnrin sì ń jẹ́ bẹ́ẹ̀ kó tó gba sálárì ìdajì sálárì tí ó ti kúrò nínú fámìlì wọn òun kò lówó yẹn ẹ̀dá kò tòrò tọ́lọ́wọ́ bá wa ẹ̀jẹ̀ àwọn mọ̀tẹ́sẹ̀bí ìtumọ̀ ẹni pé ìmọ̀ náwó fún àwọn ìyáálé wa tẹ́yìn bá ti wà mọ̀tẹ́sì yóò kú ní àlàáda yóò wà ní kíni yóò wà ní ìbáadà anabini aliyadu oliya anabini sẹ rí ọwọ́ tó wà lókè khairun mina aliyadi sufla ó ní ládàjú ọwọ́ tí ó wà nísàlẹ̀ lọ àsáìlà ni ẹni tí ọwọ́ tí ẹ wà nísàlẹ̀ ẹni tí ń béèrè ẹni tí ń fúnyà ọwọ́ tí ẹ wà lókè bá ẹ rí pé báwa ti ń fún ọ lóyè ọwọ́ tí wọ́n wà lókè tí wọ́n wà sálẹ̀ ànábì ní àwa táwọn obìnrin lówó àtàwa táwọn ti sàárà alóore lọ́dọ̀ ọlọ́run ju ẹni tí ń gbà lọ. àdáwò tí wọ́n wà báyìí tọwọ́ tó wà lókè tí fi wá di ọwọ́ tó wà ń sálẹ̀ ọlọ́mọdé ọbẹ̀ nìkan gbogbo àtọ́ ọbẹ̀ ọlọ́run fi dẹ́lòmíín wò ọlọ́run ti fún ẹlòmíín pàṣẹ ẹsẹ̀ pàṣẹ ẹsẹ̀ anabi ni wọ́pdà àbí màtàún anabi ni bọ̀bá wa fẹ́ máa náwó sáwọn èèyàn <laughs> ibi àlọ́gán ni ẹ anabi ni wọ́pdà àbí màtàún wàá bẹ̀rẹ̀ lérí àwọn ìyáàlú rẹ̀ ìyáàlú ọ̀fẹ́ máa náwó sáwọn èèyàn ọ̀fẹ́ máa náwó ànábì ní bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ àti ìyàwó ẹ̀ ọkàn wọ́n pé á ah, mo fẹ́ sí sọ́dáka lẹ́nì mo fẹ́ sí sọ́dáka lẹ́nì mo fẹ́ sí sọ́dáka ọwọ́ àwọn ọmọ rẹ ti ń lọ ọdẹ jíjá ìyàwó rẹ ìmọ̀rù rẹ ti pa sọ́ọ̀sì ó ti lu ọwọ́ fẹ́ sí sọ́dáka ìbò ti bẹ̀rẹ̀ bọ́ọ̀ bá wọn ládàá o ọ̀pọ̀ ọkàn fúnyàwó ẹ̀ náà ọbẹ̀ sàrà lè ní wọ́n rí pé ìwọlẹ̀ rẹ̀ fi fún èyí mélòó ti sàrà àwọn ọmọ ìyàwó ẹ̀ ẹ bá sì rí ara pẹ̀rẹ̀ ẹ̀sìn àmọ́ kò sí sàrà wàhálù sàràkọ́tì anábì ní ẹ̀rí sàrà tó dáa jù máa kánà àǹdọ́hárì gínà òun náà ni sàrà tó ṣe lẹ́yìn ìgbà tí ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n ti kú nínú sọ́fánẹ́tì àmọ́ àwọn náà ń sọ́fà ọwọ́ ni wọ́n fẹ́ lọ lè rescue ẹnìkan ta ọmọ tó ṣe ìyàwó rẹ̀ jẹ gbèsè ọwọ́ ń san gbèsè ọ̀rẹ́ rẹ̀ ẹ rí ipò tó ga yìí a lè débẹ̀ àfi pẹ̀lú wàhálà àwọn lárúbáwá níjọ àwọn wọn a máa fa ọmọ wọn nítorí ìnáwó ọlọ́wọ́n bá ní wala taqtulu awladakum khashyata imlaq ọlọ́ni ẹ má pa àwọn ọmọ yín nítorí pé ẹ̀rù òṣì ń bà yín ipe ẹ̀ẹ́tòsí nahnu narzuquhum àwa là ń fún wọn àwa ń fún wọn ní náà bàbá wọn baálé àwa ń fún ẹ̀yin náà ní arísìkí ọlọ́run bá yóò wá pa arísìkí tí wọ́n papọ̀ mọ́ títí ìyàwó ọmọ náà níbi tí níbi sẹ́ aláàánú wọn pa àrísìkí àwọn ọmọ yín wọn pa papọ̀ mọ́ ti yín ní sọ yẹn àwọn ti ní tiwọn tó ń wáyé ẹ̀yin náà ní ti yín àwa kó gbogbo ẹ̀ sọ́dọ̀ rẹ̀ wàá rò pé iṣẹ́ tó ṣe náà làlùbáríkà náà wàá fi bẹ́ẹ̀ pọ̀ tó torí wàhálà rẹ̀ wàhálà rẹ̀ kọ́ ọlọ́run ti ṣí táwọn ọmọ rẹ̀ mọ́ ọlọ́run ni ẹ má para yín ẹ má pa àwọn ọmọ yín inna qatlahum kana khata'an kabira ìmọ̀ pa ọmọ nítorí òsì ọlọ́run ni àṣìṣe ńlá ni ẹni yẹn ti ṣiṣẹ́ àìmọye ọkọ náà ní kíyàwó rẹ̀ fún ìṣẹ́ nítorí pé àwọn ìtọ́wà lẹ́yìn náà àwọn òróró tọ́jú wọn ó sì jẹ́ pé ọ̀kan tí ń bọ̀ wá náà ni ó jẹ́ ojú ọmọ náà wọn ẹ wá ń pa ẹ̀mí ọlọ́run ni ẹ má pẹ̀lú kankan ọmọ mi dá abájẹ fẹlẹ àti ilẹ̀ alọ́lá rẹ̀ sọ́wọ́ ìdí ni ọlọ́run bá ti dá mo ti dá tí ó jẹ́ kí n tó dá mo ti dá tí ó jẹ́ kí n tó ṣe kí ni ṣe tó dáa ọyàn tó mọ́ bọ̀ wá fún sí ọyàn lọ́kọ́ dáyé ní abọ́mọ́ jẹ́mọ́ ọyàn lọ́kọ́ dáyé abọ́mọ́ ta ó ti wà ń ọmọ kan lè yọkọ̀ mọ́mú kẹ́ Suratul Isra ayat 31 ìmọ̀ sí àwọn sí àwọn fámìlì nínú àwọn ìwà àwọn jàìlíyà ìwà àwọn kèfèrí ni ìmọ̀ apá ọmọ nítorí òsì nínú àwọn ìwà àwọn kèfèrí ni kò sí nínú ìwà àwọn sálàkóso rẹ̀ ká máa neglect àwọn ìyàwó ká máa tọ́jú wọn ká máa fìyà jẹ wọn ká máa fìyà bùkátà wọn ká concern pẹ̀lú wọn ká wà care pẹ̀lú wọn ká care pẹ̀lú wọn ká wà caring pẹ̀lú wọn ẹni tó bá níyàwó ẹlòmíì náwó lọ́tọ́ àmọ́ kò kò báyàwó ẹ̀ ṣe wọn àtìyàwó rẹ̀ bẹ́yẹ̀ kan ni wọ́n máa rẹ́rìn lọ́dún ẹlòmí oṣù mẹ́fà olóṣù kọ̀ọ̀kan ẹlòmí ẹ̀ ń dè ní oṣù tó bá gbowó oṣù wọn rẹ̀ látọ̀ ní fífín lọ́wọ́ yìí kò ní mọ̀ mọ́ ẹ̀dá kí ló wá lè tó wà sílé ayé arábìnrin ẹ gbọ́dọ̀ máa dùn ún ní gbogbo ìgbà ẹbí ní tó bá ṣe ọmọ sàmójúkò fún tọrọ máa gbára rẹ̀ sin ọlọ́ni ẹ̀yọ́ màá mi wọ́n ní tẹ́yìn bá ní ana salafi ana sunni ana muslim ana mustaqim mo dúró déédéé ojú ọ̀nà àwọn salafu sọ́ọ̀lì láwà nínú dáàbì mà ara ìyàwó ẹ̀ láti mà táwọn mẹ́rin. anabi ní kafa bil mar'i isma anabi ní ó tó fún ọkùnrin ó tó fún lẹ́sẹ̀ tí wọ́n rú lọ́dọ̀ ọlọ́run àwọn yìí lọ yí àmọ́ ìyẹ̀kú àwọn tó yẹ kọ́ máa fún lóúnjẹ kọ́ wá nìgírẹ́tì wọn kọ́ pa wọ́n ti kọ́ ma wá rìn káàkiri ànábì ni ó ti tó fún ní ẹ̀ṣẹ̀ ńlá tí ó rù jọ́dọ̀ ọ̀lọ́ inú ilé yẹn ṣe pàtàkì gan níta ń gbóyè ń bẹ̀ òun náà ni pé ẹni tó bá ti fìyàwó àtọmọ ẹlẹ́ tí wọ́n ń dààmú tí ó tọ́jú wọn ẹlẹ́ṣẹ̀ ni lérí ilé ọlọ́ ànábì tó sọ nínú àdéhùn ní káfà bẹ̀lẹ̀ mari yézìmá ànábì ló ti tó ní ẹ̀ṣẹ̀ fún arákùnrin kan ayé àfisà amáyẹ̀múlẹ́kùn kúta òun kọ́ wá ti owó dání káwọn tó yẹ kó fún lóúnjẹ ìyàwó àgbọ̀mọ ká máa wá sọ́fà àdébẹ̀ ni ó ti tún ní ẹ̀sẹ̀ fún ọ̀hábásá rẹ̀ ọ̀tọ́jú ẹ̀ ọ̀tọ́jú ẹ̀ pamọ́ ẹlòmíta láti bá ti wọlé báyìí yọ́sàrẹ́ pa báláǹsì rẹ̀ kíyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ wọ́n bá ṣe kíní káwọn bá mọ̀ kò sí kankan kò sí sẹ́rí irú àwọn ọkùnrin tó bá ní tí wọ́n wá ń fi ń pamọ́ ànábì ẹ̀kọ́rẹ́jì àwọn obìnrin títí bá ń pa wọn kí wọ́n lọ lè mú owó rẹ̀ mímú tí wọ́n mú ní kèéso lè wọ́n ń pè yìí ni ọlọ́lẹ̀ mú ẹ̀tọ́ ẹ̀ ni síràn ọ̀ọ́lọ́ kọ́lọ́kọ́lọ́ ọlọ́lẹ̀ wo owó nínú àpò rẹ̀ tẹ́lẹ̀ ṣe kí tẹ́lẹ̀ jẹun lọ́wọ́ jẹ́ pé atm rẹ̀ lọ́wọ́ rẹ̀ bá tẹ̀ tọ́lọ́ sì ní kọ́ ọmọ kóòdì rẹ̀ ọ́ jáde lẹ́yìn àtùbà ọ́ lọ lè wù ìdúró owó. bó ṣe wà ní ẹ̀sìn wa nìyẹn kí parí àsìká rẹ̀ láàárọ̀ báyìí yọkọ̀ gbọ́ aláàtì ní pápápápá five thousand. ta ah. ló gbà lálágbó atm da gbàjọ́ fi délé àwọn ọmọ ya yín kọ́ wọ́n ní ajáde ń sìn arábìnrin yẹn tó ṣe òun ni. má bàa o má ṣe kíni bọ́ bá bàa jà ọlọ́run ìyàwó àbúṣùfù yá ẹni má wọn àbí tàbá pèsè ìmúratù ya ìyàwó ó lè bá nàbì ó ní inna Aba Sufyan rajulun shahih Abu Sufyan ah, ahun ni la yu'tini minan nafaqati ma yakfini ntí ó tó mi àtọmọ mi jẹun ntí ó tó mi àtọmọ mi fi jẹun kò ní fún mi wa yakfi bani àti táwọn ọmọ mi ò jẹ kò ní fún kò ní fún wa illa ma akhadtu min malihi bighayri ilmihi àfi tí n bá lọ lè ti mú láì ti pọ́ mọ́ nínú ìgbà wa kan وإلا أخذت من مالي سرا أبي مال لي جيم نكوكو فعل علي من ذلك من جناح سيدك بنت السلام تلوي هو أبن دادا رتبة وطبعا لبيري هو النبي قال رسول الله صلى الله عليه وسلم نبي خذي من ماله منين ووري بالمعروف يجيبها من فوني تلي المعروف نيه tí ó sì dìde oúnjẹ yín tẹ́fẹ́ jẹ ní àárọ̀ àbí lọ́sàn àbí lálẹ́ àbí lójúmọ́ má yẹ kìfí kí ní tí ó tó ìwọ wọ̀yẹ́ kìfí bani tí ó sì tó àwọn ọmọ rẹ tó gbé fún lọ́lẹ̀ yìí mú ní kọ̀rọ̀ fún èpè ló lè ó lè báwò ọ̀já lè ó mú ẹ̀tọ́ ẹni tí èèyàn bá sì mẹ́tọ́ yẹn wọ́n èpè yẹn ní olè gbogbo àbútọ́ wọn bá kọ́ bá kú ẹ̀ lọ́nà ẹ̀tọ́ tó bá ilé ń jà àbí ń kara àbí ń ṣépè ń ṣépè rẹ̀ because ọrùn rẹ̀ ni wọ́n ṣe kí ni ọrùn rẹ̀ wọ́n wà tí wọ́n jẹun wọ́n náà jáde jẹun ibi náà láti tún sẹ́ǹsì pé ṣẹ̀rí ọ̀farama kébi ọmọ àpá obìnrin tí ibi bá pa obìnrin tí ibi yẹn bá dójú ẹ̀ yóò ṣe kan nínú mẹ́ta àbí kó ṣe mẹ́tẹ̀ẹ̀ta bí àwọn máa gbowó lọ́dọ̀ àwọn ọkùnrin àwọn yẹn sì ní gbàdí gbowó lẹ́ẹ̀mẹ́lú kan àwọn fi lọ́kìlọ̀ lọ àbí kọ́ máa jalè kọ́ máa gbowó àwọn sísè gbé torí yóò jẹun kó lè kí wúmu kanú lé kó sí pọ́ọ̀sì wọn kó mú one thousand àbí kọ́ kọ́ máa tọrọ báárà kọ́ máa ṣe kí ni kọ́ máa tọrọ báárà ọba ṣe ṣìnà yóò máa jáde bí ọba jáde yóò máa ṣe kíni yóò máa tọrọ bára mẹ́tẹ̀ẹ̀ta lọ́mọ tó sàdéhùn fún ẹnìkan kan níparí ọ̀rọ̀ mi obìnrin tí wọ́n ń ṣiṣẹ́ obìnrin tí ń ṣiṣẹ́ tó ń bẹ lọ́wọ́ rẹ̀ sóun ní ọmọ fún rẹ̀ lówó ní ọmọ tọ́jú rẹ̀ nínú owó iṣẹ́ ni àbọ̀pọ̀ yìí náà tó níyìn èyí tí ọ̀dà rínú ẹ̀sìn wa òun náà ni pé àwọn afáà ní gbogbo ta kàlátàárọ̀ àti gbogbo àyàkàkà tọ́lọ̀ ti ní káwọ̀ ọkùnrin ká máa náwó fáwọn ìyàwó wa ọlọ́run sọ fún wa pé tí wọ́n bá jólówó nìkan ní kẹmọ́sí kí ni ọlọ́run bẹ́ẹ̀ yọ́ máa ṣiṣẹ́ yọ́ máa gba 200,000 owó sì tó máa fún ní 2,000 owó yẹnu jama ọ̀rọ̀ sọ àwẹ̀ ọ̀rọ̀ sọ léyà ọlọ́run ní ìdíkáàdì ọmọ ti gíní ọmọ kú so orí tọ́wọ́ ti kọ́kọ́ ká ojú kò nínú owó rẹ̀ ó làpọ̀lé lọ́dọ̀ rẹ̀ àmọ́ gbà fẹ́ náà tẹ́lẹ̀ náà torí àti máa yọ owó gbà náà ni ẹni bá sì wọ́n sì ní ọwọ́ tó wà lókè ọlọ́lá ju ọwọ́ tó wà ní ìsàlẹ̀ lọ ọwọ́ ní kò gbọ́rọ̀ sí ọ lẹ́nu òun ní yusuf ṣe náà ṣe náà àmọ́ tí bàbá wá sí owó lọ́wọ́ ọkọ ǹjẹ́ aburú ni kíyàwó ràn lọ́wọ́ dáadáa ni ìyàwó wa abdullahi bin masoud wọ́n wá bá níbi sọ̀rọ̀ sọ́lá zainab ọlọ́run bèèrè mi ó ní zainab ìyàwó abdullahi bin masoud ó ní tó wọn bèrè ní pé òun láwọn owó díẹ̀ díẹ̀ kan tó wọn máa ń tù jọ owó náà zakawa wọ̀ ọkọ òun anábì ní fún ọkọ rẹ̀ sọ́dà kan tó ń wọ̀ sílà pé zaka pé wọ́n ní kò burú ká yọ o àmọ́ kìí yọ táwa jòkó tì í owó sòrò ó gbà lówó obìnrin fa bẹ́ẹ̀ lómi ọba gbọ́rọ̀ láàárọ̀ yọ gbọ́rọ̀ lẹ́ bẹ́ẹ̀ lómi ọba gbọ́rọ̀ nírọ̀lẹ́ náà padà wá gbọ́ kí á bùgá wò náà ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn àbúrò láti sọ̀rọ̀ àbí nítorí pé inú wọn ni pé ká máa gbà obìnrin ọ̀nà wẹ̀ ìmọ̀ ah, ni màlágbà ẹ dákun torí tọ́lọ́mù bá wa àwa tá a bá ń ṣiṣẹ́ wọ́n ní owó àwa la ní kí n pé wọ́n pé wọn náà ṣiṣẹ́ ọmọ yín ẹni kò fún yín lówó òwe èmi náà ti ṣe tó ni o ẹrù tó ń ti sọ́dọ̀ ìyàwó yẹn kì í ṣerú ẹ̀ ẹrù rẹ̀ ni tó sì gbà ládàá lé gbogbo ohun tí à ń sọ látàárọ̀ yìí pé ìbáàdà tó yẹ ká mójútó ni ọ̀kan nínú àwọn sàhábà ó lóun fẹ́ lọ mọ́sílẹ̀ àtúnṣọ́ ó lóun fẹ́ lọ lè ṣe ìtìká ọwọ́ adébẹ̀ ní Palestine ọwọ́ adébẹ̀ ọwọ́ rí Abdullahi ibn Amr Abdullahi ibn Amr ní kí lóun wákàtí ó lóun fẹ́ ṣe ìtìká fún mi òun fẹ́ farapamọ́ fọlọ́ láti máa ṣe ìbáàdà wọ́n wá béèrè pé alitarakita alika ṣe'an ǹjẹ́ ẹfún jẹ́ ẹ̀lẹ̀ fún àwọn ìyàwó àti ọmọ nínú ilé ó ní kò sí kankan àwọn náà ni wọ́n wà mí sí fúnra wọn àbá abdullahi bin umar sọ̀hábà ni ó ní ọwọ́ àfi wọn lẹ̀ èmi gbọ́dọ̀ náà sọ pé káfà àdìmárì ìfìmà ọmọ ti tún ní ẹsẹ̀ téèyàn máa rù káàkiri fẹ́jẹ́ pé àmọ́ bọ́lá wọn ti sọ̀rọ̀ ẹ̀ nígbà tí a máa kéèyàn o fi ìyàwó àtọmọ ẹ lẹ lẹni tí ó máa dà mú láì fún oúnjẹ rẹ fún láì tọ́jú ọ̀yà ó ní nísìnyí náà ni kó kó bàtà rẹ kó o sì kú ní mọ́sídìí nísinsìnyí kọ́ ọ máa lọ lè wá jíjẹ fún fún àwọn ìyàwó rẹ àti ọmọ rẹ nínú àwọn mọ̀lá hazard àwọn àkíyèsí àwọn àfáà lára jama'atu tablighi jama'atu at-tablighi òun náà ní kíkà ọlọmọsíláṣí ilẹ̀ yíbò ọlọ́dí ìlú ọ̀yọ́ àbọ̀ ọlọ́gbútọ́ ní olè ìjòkó ń bẹ̀ ọlọ́run ti bá òun ṣe náfìlà òun gbé àwọn ìtọ́jú ọ̀nà ọlọ́run àwọn ìyàwó àtọmọ wọn wà nílé kò tí wọ́n jẹ èmi ò fi oúnjẹ tí ò lè tó wàhálà yìí ti wá pọ̀ ètò yìí ti kún àdéhùn wa ni pé àjọra wa nílùú sí àwọn ìyàwó wa náà wà ń jọ lọ jàlúbàbù nìkan kù wọ́n wà ní àwọn ara yín wọ́n sì fọ àwọn ìyàwó wọn lẹ̀ látijọ́ yìí wọn ò tọ́jú wọn. èyí náà máa sọ pé wọ́n yẹ sára wa àwọn ìta wọ́n yẹ sára yín bò ebi tẹ̀bílíìgì náà gbogbo yín èyí tẹ̀bílíìgì. kẹ́ ẹ tó lè yọ ara yín kúrò nínú fíkàtù tẹ̀bílíìgì yà lọ́dọ̀ àwọn èèyàn yín nílùú yín wípé èèyàn ṣe tẹ̀bílíkì ẹ̀ṣẹ̀ wàhálà kan nínú tẹ́ ṣe tó mọ̀ pé èèyàn ṣe tẹ̀bílíkì òun náà ní kẹ́ máa tọ́jú àwọn ìyàwó àtàwọn ọmọ yín kẹ́ sì lù kó sílé wọ́n wà ní àtẹ̀yìn tó yàtọ̀ kọ́lọ́mọ́tà bá fún àwọn náà ṣe wọ́n bá darí wọn sójú ọ̀nà wọ́n fẹ́ sẹ́sì àmọ́ wò kéwù ṣèbí kéwù là ń ìjọba ẹni tẹ́yìn bá ti ké kòrúdù ìjáde ní ọlọ́lá ju inú ilé lọ sóbìnrin sóhun náà lè náwó fáwọn ọmọ rẹ̀ tó bá bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ní kò burú wọ́n náà tọ́jú àwọn ọmọ tí máa bẹ lọ́wọ́ rẹ̀ ìyàwó Aisha ní obìnrin kan bọ̀ ebi ń pa skina wọ́n wá ní kùsì tó wọ́n jẹ pẹ̀lú àwọn ọmọ àwọn méjèèjì tó ń kó lọ́wọ́ rẹ̀ ìyàwó Aisha wá ní òun wá wọlé òun ò rí ntóhun lè fún jẹ òun kàn rí làbídùn mẹ́ta nínú ilé támùrù mẹ́ta ṣẹgbọ́n olóhùn wa fún arábìnrin yìí náà arábìnrin yìí wá fún ọmọ àkọ́kọ́ lọ́kan ó fún kejì náà lẹ́yọ̀kan ẹyọ̀kan tó kù kò tí ì jẹ́ àwọn ọmọ yẹn ti jẹ́ tí wọ́n tán kó wọn náà mú ẹ̀kọ́ ọdún báyìí làwọn ọmọ wa mami ebi ń pa ó ní ọba tó dá ẹyọ kan ti tẹ̀yìn ọba dá sí méjì lọ́ba fún ọmọ àkọ́kọ́ ní ìdajì ọmọ àkejì náà ó kún ìdajì ìyàwó Aisha ní kò sí kankan lọ́wọ́ òun náà òun á wò ìyá yẹn ti ń lọ pẹ̀lú àwọn ọmọ yẹn nígbà náà wá jáde òun á sọ ìtàn yìí fún wọn náà nábì ní arábìnrin yẹn ṣe inna allah qad awjaba laha aljanna aw a'taqaha biha min an-nar ọlọ́run ọba ti sọ́dọ̀ ma aljanna ó ti di dandan fọlọ́run ọba kọ́lọ́run sọ́dọ̀ ma aljanna ọlọ́run ti bọ́kùn náà kú lọ́rùn ẹ̀ látara ìtọ́jú ọmọ tó ṣe kí ni tó ṣe yẹn tó fi ṣẹ́fà àwọn obìnrin gbogbo táwọn náà bá ṣe lẹ́yìn ìtọ́kọ wá ń ṣe sàárà ní jẹ́fà wà náà ẹ̀yọ́ obìnrin tí ìnáwó èsì dáadáa lérí ẹ̀ kádáwó lérí ẹ̀ obìnrin méjì náà àlùmọ́tọ́lá pàtó tọ́lá kan bá iná obìnrin tá a ti kọ́lẹ̀ lálákọ̀ọ́kọ́ náà dápadà sílé akọ́lẹ̀ lẹ́lẹ́kejì adápadà sílé ó tún wá gbàgbọ́ lákẹ́lẹ́ kẹta ẹ̀kúrẹ́ tó ṣe ìdá ìdá tí ń ṣe ní nínáwó kò ṣe dandan àbí tọ́ bá ti sàrà lókun nítorí pé ọlẹ́tọ̀ ó lè ṣe nílé yín ó sì lè ṣe lé wọn torí pé ẹ̀ lè náà mọ́ tẹ́lẹ̀ ó nígbà tí ọba fẹ́ ọkọ̀ mi nítorí tó ń kọ́ ọlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé táwọn ṣe ṣàlàyé fún aláìpẹ́ lẹ́yìn ìgbà tí ọba fẹ́ ọkọ̀ mi tọkọ̀ yẹn wá kọ́ ọlẹ̀ ẹ̀tọ́ wá rìn kanra yín ló tún fẹ́ padà à ń gbà tí ń ṣe ìdá ìfọ́sí ẹlẹ́kẹta yẹn lọ ìṣọ̀ràn yẹn ẹlẹ́ẹ̀kejì ìdá adamu tẹmukíni ha mílíọ̀nù jìmá gbogbo obìnrin tó bá ní ọkọ òun ò ní súnmọ́ sẹ́kṣuálì ìpè owó ọgbà kò sí menstruation kò sí rẹ̀ ọwọ́ akọ̀jálẹ̀ tó wọn ọgbà wọ́n ní kí wọ́n afá náà kí wọ́n náà kó rẹ̀ sápò àwọn ọmọ nìkan lọ́mọ sí kíni lọ́mọ fún lóúnjẹ títí tí ó fi sí kíni tí ó fi padà nítorí pé ara bá ń torí ẹ̀dá wọlé ọlọ́rí náà lọ́lọ́wọ́ sí kíni ẹ̀hẹ́n náà lọ́lọ́wọ́ ṣeun ẹ̀tọ́ ẹjọ́ bá ti ráyè fún yìí ni kò lówó gbà tí ọkùnrin ọba fún obìnrin lówó ń gbà wọn ní kò lẹ́sẹ̀ sẹ́yìn náà ti gbọ́ kálukú náà ti gbọ́ àti kálá ẹ̀hẹ̀ kò jù bá lọ ṣẹ̀ríà ní ṣẹ̀ríà yìí gbà òfin ní ṣẹ̀ríà àbẹ́lẹ́yìn lè ta kàkà lẹ́yìn kama obìnrin náà ṣì làápà tó sọ náà ṣì òun náà ní èyí tí ò gbọ́rọ̀ mọ́ oní ọmọ jáde ọjáde oní ọwọlé oní ọwọlé nǹkan òǹkà ń lo ayé tiẹ̀ lọ lọ́tọ̀ kò ṣe àmọ́ òun lọ́kọ́ lé àmọ́ àwọn ọmọ ó sì kú ọmọ ọjà dáadáa tó ọmọ náà ó lè lérò ọmọ náà torí tọ́ba ilé jáde lé nílé dọmọlọmọ bọ́bá ṣètò lù tán ó sì mú lówó jàrọ̀ ọmọ afáàdúrà náà lọ́wọ́ àǹfààní ẹni tí máa ń tọ́jú àwọn fámìlì yóò máa súnmọ́ lọ́hùn yóò di wàlé ọlọ́hùn owó rẹ̀ ọmọ pọ̀ sí àlùbáríkà ọwọ́nú ayé ọlọ́run wọn nífẹ̀ẹ́ àwọn ìyáàlú rẹ̀ náà ṣẹ́kìrì wọn nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ ọmọ ṣàdúrà fún àwọn ìyàwó rẹ̀ ọmọ ṣàdúrà fún àánú rẹ̀ ọlọ́run fi sí ẹ̀mí àwọn ọmọ rẹ̀ lọ́dọ̀ alẹ́ ẹ kàn nífẹ̀ẹ́ bàbá yẹn automatically nítorí pé ó ti ṣe wàhálà ní eré ẹ̀yìn náà ọlọ́run fífẹ́ rẹ̀ sẹ́mi àwọn ọmọ rẹ̀ lọ́jọ́ alẹ́ o ní dààmú ò ní rárẹ̀ torí wọn náà ti dààmú torí wọn lẹ́yìn náà tó bá jáde láyé àwọn ọmọ yẹn máa jẹ́ continuous charity sadaqatun jariyah àgùn lẹ́yìn náà ọ wà lọ́lẹ̀ wọ àlùjánnà iṣẹ́ ní iṣẹ́ ní ìlú wà àlùjánnà mo wá bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àtàgbàrà ọlọ́mọṣẹ́ ìṣẹ́wà lọ́mọ àlùjánnà kọlọ́mọṣẹ́ wà lọ́mọ àná nínú iṣẹ́ tàbí wà àlùjánnà ẹnìkan yóò tẹ pámọ́ṣẹ́ kọ́mọṣẹ́ wàhálà kọ́mọ kó wálé kọ́mọ wá fún àwọn ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ káwọn máa ń ná bí wọ́n ti ń ná mo wá bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́mọdé ọ̀tán lọ́wọ́ wa gbogbo àwọn ọmọ àti ìyàwó náà ọlọ́run wá di gbogbo ó tàn náà ìfọlọ́ ní owó yọ tí wọ́n ní owó yọ ẹ̀ màtúmẹ̀ òun náà ní tọmọ bá ń sin lọ́hùn tíyàwó ń sin lọ́hùn nítorí gbogbo ta wá sí láyé sẹ́fẹ́ ní ká máa náwó iná torí kíni torí ẹ̀sìn kẹ́sùn lè bá rọrùn ọlọ́run wájú ọ̀rọ̀ fáwọn ìyàwó wa kọ́mọ̀tún sowó iná ní nǹkan tó mọ fíjì náà tọ́lọ̀ kọ́lá jọ ọ̀rọ̀ fáwọn ọmọ wa kọ́mọ̀ tó ń ṣe owó dáná yìí fún wa kọ́mọ̀ tó ń ṣe irinṣẹ́ tó ń fi máa jìnà sọ́lọ̀ kọ́lá ń ṣe gbogbo alọ́mọ jẹ́nà kọ́lá mọ́sọ̀rọ̀ alọ́mọ náà subhana kàlámù ma wọ́n bí àdìgá ṣẹlẹ̀ alára ilẹ̀ ilẹ̀ àti àṣẹ fúrukà wà tó wẹ̀lẹ́ wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh